amúbíẹyà online a rí wípé ní bí ọ̀sẹ̀ bíi mélòó kan ẹ̀ sí ń lé kódà lórí ètò yìí gan àwọn tí wọ́n bá ń fi ọkàn bá lọ ó ti tójọ́ mẹ́ta díẹ̀ nínú ohun tí a sì rí wípé ó fa eléyìí òun náà ni pé ẹ ṣe ìrìn àjò lọ sí ìlú Cairo nígbà táwọn ń wò pé kí ni tó gbé àwọn àfáà wa lọ sí ìlú Cairo fún ètò ìpàtẹ tíra òun náà ni èyí tó jẹ́ wípé tí a bá wo láìbírì wa eléyìí tí à ń kọ́ lọ́wọ́ àláìbírì yìí kò sí tá ń ti torí ẹ̀kọ́ kò sí tá fẹ́ kó bẹ̀bí tí à náà lọ so ló fà á tí àwọn àfa wa fi wá ṣẹ̀rìn àjò ìbéèrè tí mo wá fẹ́ béèrè ni wípé ìgbà tá à ń wo gbogbo àwọn ìgbìyànjú bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ́ ń bọ̀ tẹ́ ń ra tíra lọ́tún tẹ́ ń ra lósì àwọ̀tà ṣé ìsìláàmù wa yìí ṣó tó báyìí ó wá ń ṣe wá léèmà àwọn òkè àtọ̀ àwọn àfa wa náà ni wọ́n lè ṣàlàyé fún wa. tí àbí èlò ni bíi tí a tó lé ní tó lé ní mílíọ̀nù mẹ́wàá so nígbà tá a tó wá wo tí ọ̀hún lẹ̀ kò tó ju wọ́n wẹ́ báyìí lọ ètò wa ń yà wá lẹ́nu pé àti Islam wà yìí so kódà ẹni tó bá ń wo kíní yẹn lójú mọ́ọ̀máwòrán yóò máa wò bí gbogbo ẹ ti lọ sálálu ìyá ó ń jọ wá lójú pé àà ṣé pé Islam wa tó báyìí so eléyìí náà la fẹ́ béèrè gbà kí ni àlàyé tẹ́ ẹ fi ṣe fún wa lórí ẹ̀sà. الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقوى نفوة بريئة سوى مسلمين الحمد لله أتمتوا عليكم في الأبد جريفة النبي صلى الله عليه وسلم أني يبارد على ما جاك يسمو بوا الله بارد لكم كان نبي واسي بارد لكم لاري كيف أقول النبي جوب لاري كامل jẹ̀máà àti àpé ẹ̀kú léwu ọba dada kó nìjí kọ́rọ̀ nìkọ̀kan wọ́dà rú in tí àfáwà alimam alimusad abdulrazak bàbá ọlọ́mọ tuntun kọ́rọ̀ jọ̀dáre kọ́ mọ́jì kọ́mọ náà kúlẹ̀ ilẹ̀ kọ́ dákun kó jẹ́ kọ́mọ náà wá lé ayé kun ni mọ́jì náà ti lé ayé kun ibi tí a lọ òun náà ni ilẹ̀ ẹ̀kọ́ hírọ̀ tí wọ́n ń pè ní Cairo ní Egypt tí wọ́n ti ṣe ìpàtẹ tíà ti gbogbo àgbáyé lọ́dún yìí jàmáà eléyìí jẹ́ oríire fún wa láti fi jẹ́ ká mọ̀ pé kí gangan gangan ni ìsìláàmù tí àlùsọ̀sàmù ti ránṣẹ́ sí wa ó sì ń tú àṣírí pé tí wọ́n bá pè yàn láàfà kí gan ni iṣẹ́ rẹ̀ definition àfà ni lọ́dàgúnlẹ̀ Yorùbá ẹ̀ ń bá ti ń wéra wà ní kọ́dà kọ́ mọ́mọ́ kankan pa ìsìláàmù ó ti dàfà mi ẹni tó ti dàfà mọ́la ó ti dàbàrọ̀ ẹ ń bá lè máa wétẹ̀sùn bá mọ́wọ́ káàkiri ìbòrùn ìyàwó rẹ̀ ìbòrùn ìyàwó rẹ̀ ìbòrùn ìyàwó rẹ̀ ìbòrùn ìyàwó rẹ̀ ìbòrùn ìyàwó rẹ̀ ìbòrùn ìyàwó rẹ̀ àpẹ́sà ó ti bí àáfà náà nù so kódà lórí pé ó wà bó ṣe wà yìí bá a bá délé rẹ̀ tá a bá bá ayanran tí wọ́n fi ń yan ọ̀gà hmm. àáfà náà ni bá a bá tún délé rẹ̀ tó a bá odó tí wọ́n fi ń gún olóńgbò láàyè àfáàmà ni wọ́n kù. ẹ bàbá ẹ jẹ́ kí adùn bẹ̀rù àpàrà bọ̀. bàbá àti kí kí àyàn ti bẹ̀ torí àwọn òòrùn àfíà kò lórí tv. Ibi bí yàn lè náà sọ̀rọ̀ èmi pẹ̀lú ẹgbẹ́ ìdílé tó ní tẹ́lẹ̀ èmi pẹ̀lú ẹgbẹ́ ọ̀tọ̀ náà ó ṣe orí bàbá ní àgbà wà ní mo wá ah, lẹ́sìn wà bẹ̀rẹ̀ àdá ẹgbẹ́ ara ti bẹ̀rẹ̀ ọ̀bẹ̀ ma àà tẹ́ ní yí fún aláìrí ọ̀dọ̀ mẹ́mọ̀ bẹ̀rẹ̀ ààrẹ ilé mọ́ fi kú tú tíìmù yìí tíìmù ìdùn àṣẹgbẹ́ ìsámù là ń lè àṣáwò ìsáwò gbẹ̀rẹ̀ ìwọ̀n ẹ̀tọ́ ẹjọba ti kọ́kọ́ pàdé wọn káwọn ìṣẹ́ àkọ́kọ́ ní ṣe ń tààmà yóò túnmọ̀ sí pé ìjọba kọ́kọ́ pàdé ní ẹ̀rọ agbèlé ọlọ́run títí ní ẹ̀ka sílẹ̀ tí ó fi yá ajábùn ní ìsú lórí wa. Ah, alhamdulilayi abdulhamid kí ìkọlù bàdá náà ni àfi ní kí a fi dáadáa àwọn tó ń wà lójú ipò fídíò kó lè bá rí wàwù dáadáa òun náà ni àfi ní kí bàbá dáadó díẹ̀ náà tá fi padà dé bismillah bàbá. bismillah alhamdulillah sèmọ́sálàtú wa sàlám ala rasulillah jama'a eléyìí ó ń gbé wàá padà wípé kí gẹ́gẹ́ ni real islam mhm. jàmáà àwọn èèyàn wọn ọmọ definition àfà o iṣẹ́ kílànà bí wàá sí láyé lecturing ní sí ànábì ohun gangan fún rẹ̀ lecturer ni hmm. jàmáà bóò ní ẹsẹ̀ fẹ́ pìyàn ní fíìsì yunifásitì hmm. wọ́n wá bá kọmọ̀ ìjọ ogun ọ̀gá àgbà lẹ́gbẹ̀gbà fásitì ọ̀gá àgbà hmm. ní tẹ́ẹ̀bà náà tẹ́ẹ̀bà bá gílásìsì lójú wọn Mm. wọ́n rẹ̀ gbé síbi mú wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ah. ẹ̀bà pépà tàbí wé ah. wọ́n máa rí ìbì lọ àbí wọ́n máa ráìtì lọ àbí wọ́n máa jọ́ta wọ́n máa ń sẹ́yìn kan ní tẹ́ tẹ́ ń sẹ́nu ah. wọ́n ẹ̀rẹ̀ sí lédélé wọn máa bẹ̀rẹ̀ kẹ́ tó wọlé hmm. torí kò sí àsorọ̀ hmm. kò sí àsorọ̀ kò sàsorọ̀ so tí wọ́n bá wá ti sọ pé àfa nílẹ̀ Yorùbá eh. ní eh. tí wọ́n kọ́kọ́ nílẹ̀ ṣe rẹ́bà sí ní ti mhm. kọ́ kí wá ní sí àfà ìmà ìlànà bí sílẹ̀ kílẹ̀ rí wa jàmìnà hadithi àbí rọ̀ fi súnà nígbà mọ́mí tírímìrì wà jàmìnà bí dàbí dàrdà wọ́n méjèèjì lọ àwọn sọ̀hábà ní ẹgbà dé sí wa ẹnìkan ló gbé láti Madina ọwọ́ àti Damascus tó jẹ́ kápítà Súríà Súríà yẹn lábá mo fi pè báwọn Síríà yẹn ń pè lóyìnbó Damascus ẹnì wá débẹ̀ ìjọ náà lọ́hùn ó wá ló ń béèrè Abu Darda àwọn onílé rẹ̀ rè abẹ́fẹ́ ìgbà yọjú sí tí ò sí mọ̀dínà mú ti wá mo gbọ́ pàdé ìfì kan ìwọ ni ìwọ ló kù sọ ọmọ báyìí mo wá ọ̀nà tẹlẹsọ fún mẹ́rin rìn ni mo wá lọ fowó mi ra ẹsìn ni mo wá ń gbọ́ mọ́ láti bí oṣù méjì tí mo débi abẹ́rẹ́ ni níṣòro kì í ṣe pọ̀ wá sòwò lu ṣe pẹ́ nìkan jẹ́ ọlọ́dọ̀ wá sí hmm. ah ó ní níṣòro kí n tó sàbí ìfì gan tó wá torí ẹ̀ hmm. jẹ́ nǹkan kan fún gíìsì èmi gbọ́dọ̀ bí n sọ fún wa wípé mọ́ sàlákàtọ̀ rí kan ẹ ń bá tọ ojú ọ̀nà kan yẹn tẹ́bi tó fi ìlímọ̀ yìí kí fi ń wá ìmọ̀ bí ó ṣe dọ́lọ̀ mọ̀ sáhàlà lọ́wọ́ làwùbí tọ̀rí kan nìtúrúkìlì jẹ́nà ọlọ́run ọba sán ọ̀nà kan nínú ọ̀nà tó ń gọ́ ọ́tọ̀ dáríjà náà àdíìsì ọwà yáwọn èèyàn láàrin ìtumọ̀ ní pé tí èèyàn bẹ́ẹ̀ wá ìmọ̀ nítorí ìtọ́lọ́run kó lè bá àmọ̀nà káyé ó lè bá àmọ̀nà ọ̀nà tí ó gbà wà lìjẹ̀ náà ọlọ́run ó fi sínú sẹ́wọ̀n lọ́nà wo yóò dá àfáàtà bẹ́ẹ̀ kọ́ bá jíjọ́ kan lóru ẹ̀dẹ́kun ẹ̀ẹ́dẹ́tọ̀ ohun rẹ̀ lọ́ba kásùnbà yóò wà jẹ́jọ́ jímọ̀ ọ kásùnbà tàn lọ́ba súnmọ́lẹ́tọ̀ rẹ̀ ẹ̀yà sùn. ìmọ̀mọ̀ ti di méjìlá ọ̀rọ̀ òun ìní rẹ̀ kan sọ pé nígbà wá jẹ́ méjì nǹkan ṣe bírù nǹkan kan náà làwẹ́ ni wẹ́n bó ṣe wà kọ̀ọ̀kan náà lọ́wọ́ tó di wọ́n yẹn wọ́n lè kónú ara wọn ah, hmm. rọ kí ọmọ gbogbo púpọ̀ ìpàdé ọlọ́run kí n sẹ́ni ni wọ́n gbé fún sáréko sars ẹmọ dákọ̀ ẹjọ́ bábá mọ̀ tẹ́lẹ̀ sẹ́yìn àfẹ́lẹ́ ẹ̀fọ́kànbalẹ̀ ẹ̀wọ̀ yọkàn wọ́n pè lórí ẹgbẹ́ kí ní kí wá lẹ́nu pẹ̀lú kílò tó mọ́ ni nínú ìfẹ́bẹ̀ ibi mímọ́ tí ìṣẹ́rú jùlọ lọ́wọ́ bá mi ní àìmọye ìbéèrè wọ́n bẹ̀rẹ̀ wà fàáṣà ìdí àmbọ́ta níbi ìsọ yóò tí ń tí ó tẹnu ń béèrè bóre ni pé torí pé pàǹpẹ̀ ẹnì kébì lọ́wọ́ mi rí wípé ó ti lé 40 years tẹ́ràn bá wẹ̀wẹ̀ ọ̀rẹ́ yàn tán tẹ́ràn wá bóde padà tẹ́ràn dúró lẹ́nu ọ̀nà bá tún tẹ́ràn bẹ́ẹ̀rí tí ẹ ti ọmọ kékeré lẹ̀ tí ò sásọ kẹ́kẹ́ ń di rẹ̀ àwọn ó tó padà lọ fún ẹ̀wọ̀n ni

Ànábì ò ní nǹkankan bá ṣe pẹ̀lú àǹdógún Ànábì ò ní nǹkankan bá ṣe pẹ̀lú àǹsọ́sọ́lẹ́ o kó o sí nǹkankan tọ́ka à ń ké sáwọn èèyàn tó bá fẹ́ máa ṣe lékun lẹ́ja bí wọ́n mà mọ́ mú sọmọ tá nẹ́bì mú wa. Hmm. gbogbo tó bá fẹ́ dẹ́wò tó fẹ́ pè ní ájì ámù rẹ pẹ́pọ̀rọ̀ mú sí ọlọ́run fún àníbì ló dúró lórí mi báyìí ó ní tàdáwá ó hmm. hmm. ìbáradà lọ tàdáwá ó ẹ̀yin ẹrú sí ọlọ́run ọba tàdáwá ó in tó bá ti ní bá ṣe pẹ̀ láàárẹ̀ tẹ́ ẹ bá mọ egbòogi rẹ̀ ẹ̀sàgbò tàbí awọ́ ẹ̀sàgbò tàbí awọ́ ẹ̀sàgbòmù nínú tó lọ ń fún yín tẹ́ ẹ nímọ̀ rẹ̀ pé ah, tá bá ti pẹ̀pọ̀ mọ́ngòrò mọ́tì àgbàlùmọ̀ ah, ó sì máa ń fọ ìdọ̀tí ara o ah, ọlọ́run ọ̀kọ́ o tó bá jẹ́ pẹ́ bùkátà bẹ́ẹ̀ nígbà tí ilé ọbò rí nígbàrí ó ní ṣíkánàbí lọ́tọ́ àdúgbì ní ìbádà ńlá ìtàdáwọ́ àdúgbì ẹni mùsùlùmí ẹgbẹ́ bọ́ tẹ́rọ ah, ah, ah, lọ́kẹ̀kún jẹmọ́ àwọn èèyàn wọ́n sọ ẹ̀sìn islamu bí ẹ̀sìn ìṣòro hmm. lọ́mọlọ́wọ́ tó bá jẹ́ mùsùlùmí annabi ní ìdá àhábà lọ́wọ́ qawman ibtarahum hmm. bọ́lọ̀ ń bá ti nífẹ̀ẹ́ nìkan pẹ́rẹ́ ọlọ́run máa pò mọ́lẹ̀ ni hmm. pẹ̀lú àdánwò yọ́ máa pò mọ́lẹ̀ pẹ̀lú àdánwò bẹ́ẹ̀ sì ni àdéhùn táwọn sọ yìí kò mí yẹkùn bọ́lá ń kún fún mùsùlùmí ọlọ́run ní wàdàbùlùkùn bí sọ́rọ̀ wàlẹ̀kọ́ ìrìsì náà àtòrè àti ìdùnnú àti bàmí yọ́rọ̀ àmàfi dẹni wò méjèèjì àdánwò ni bẹ́ẹ̀yàn gbá tí mùsùlùmí ní bẹ́ẹ̀ ni tọ́lọ́ ń bá ìfún olówó àdánwò ni ẹnìkan wá sílé ààrẹ níjọ́ kan ààrẹ wà bí ọyá bí ilé yàkù bí jọ́mì ìjọta ní wọ́n sọ àwọn ẹgbẹ̀rún báwọn bàbá bá dínú rẹ̀ àríkà ní bàbá yẹ pé pé pọ̀ lọ́dún ní ah, ó yà rẹ̀ mi à ah, wọ́n èpẹ́ lọ́dọ̀ dí ah, pẹ́ bó bọ́n ká ọdún kọ̀ lábọ́ wọ́n gbé nígbà náà lọ́nà 50,000 bàbá yẹ̀yìn padà nínú wọ́n lò ní ẹlò àrísẹ̀ àwọn ọmọ ọ̀rọ̀ báyìí àmì sí pọ̀ mbẹ́ bàbá kẹtù padà ní ààrẹ rí o ààrẹ rí o ẹ̀dùn fún mi lẹ́gbẹ̀ẹ́ ààrẹ rí o àdìkílẹ̀ tó rẹ̀ ó gbàgbé bí ìgbowó okùn owó okùn <laughs> àwọn tí mẹ́mẹ́ ẹlòmíì fẹ́ lè jẹ́ rẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ ẹlòmíì fẹ́ lè gba owó lọ́wọ́ rẹ̀ pé ìgbó yìí kó tó bàbà tẹ́yọ sí rẹ̀ pé ṣé ìyẹn rẹ̀ ọyẹ̀wó lẹ́yìn táwọn èèyàn dúró tí ó sì pọ̀ tó ń kálukú bẹ́ẹ̀ tọrọ olówó ńlọ́lọ́ àdánwò nù. wọ́n sọ oore fún yàn hmm. lẹ́ni tí ò jẹ́ nǹkan kan mọ́ ọlọ́run wá lu ẹnìkan sábàbí fún un hmm. wọ́n ń sọ fáwọn èèyàn padà wípé ah, ẹ̀kan wò kó bẹ́ẹ̀ ń sọ lóore ni ọgbọ́dọ̀ hmm. mẹ́sẹ̀ bẹ́ẹ̀ olùtọ́jú ẹ̀dàgbà in tó ń ṣe mú ní ìsẹ́pàdà kò sí ìsàlàjì ọlọ́run ti dẹ́ntọ́ nígbàtí èèyàn kú ní ní ọ̀sọ̀ bẹ́ẹ̀ fún yàn ah, ìmọ̀ àfààná ṣùgbọ́n kí èèfà tó ah ètò wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sọ wípé tọ́lọ́ bá ní ìfẹ́yìn mọ́ ń bẹ̀rẹ̀ wò wọ́n ṣe bí ìbànújẹ́ nìkan làbẹ̀wò. Hmm. Hmm. ó kàn fún wa ni ọlọ́run lò ní nǹkan ní fún wa. bó ṣe súnmọ́ àwọn ẹlẹ́tọ̀ rẹ lọ́mọdé ló bímọ ló ṣe kankan àdánwò ní fún ọ náà hmm. ẹni tí òbí náà ń pè ládàwò ẹni so jọmọ́ra àdánwò ìbẹ̀ ni wọ́n ń gbà wá ibẹ̀ sì tọ́lọ́n bá nífẹ̀ẹ́ yẹn ẹwà àwọn ànábì ọlọ́run ìgbà nìkan lọ pé ẹ ìṣòro lè wọ́n máa tọ́jú ẹ ònìjà nìkan ní pọ́nmà mùsùlùmí náà ń gbómi ókè mùsùlùmí náà ń ta ọ̀dà sínú òun nìkan kan ní wọ́n bá wọ̀tà wá kọ́tù kan kan wá sásùn. ànábì sọlọ lọ tọ́ ọ bá sọ wípé pọ́blẹ́mù rẹ tí ò jẹ́ kínú rí ó dùn ní pé ẹbí ò nífẹ̀ẹ́ rẹ á wà pé ọ̀kàlẹ̀ ìkẹtìrẹ ó ní ẹwù ní òní pẹ́bẹ̀mù ẹbí o wọ́n tí mo kó rọra ní o wọ́n fẹ́kọ́ dá fún mi o àṣírí kẹtù sínú àmà iṣẹ́ mi ní o ṣé wọ́n mọ̀nà sí kìí mẹ̀dínà ṣe é pọ̀ àgbà tí wọ́n ò sí gbà ṣẹ́kì ìpínlẹ̀ pàà wọ́n bá rí gbọ́dọ̀ pàà nípa sọ́lá ẹwù ṣe ti ẹ̀rọ lọ́n àti kéèyàn pàtì kéèyàn wá nǹkan míì ṣe ẹ̀yìn ó ti lọ́mọ bí mẹ́ta tó pa nínú ọmọ mi ní ìsìn mẹ́rọ mẹ́wàá ọba ọ̀pọ̀ mẹ́ta ń bẹ̀ tàbí bíjà mélòó mẹ́jọ ọ̀pọ̀ méje ń bẹ̀ tàbí ọ̀pọ̀ méje ọ̀pọ̀ mẹ́fà ń ẹyọ kan tó tún gbẹ̀yìn rẹ̀ oṣù kẹfà lọ́lọ́ba. ẹni yíò tí ẹ̀kọ́ tí ẹ̀rí bọ́lọ̀ náà bá tí a máa ṣeun ebi tí fi ń gbóyàn mẹ́lẹ̀ yìí náà pọ̀ hmm. ebi pọ̀. ìyàwó aṣà ni àwọn a máa lo oṣù méjì gbáko tí wọn ò ní gbàtayọ́ ná bèèlè fi ẹsẹ̀ bẹ̀ tuntun nínú ilé ànábì yóò bá sáà lòun wọn ò ní gbàtayọ́ ná pé ẹbí àná ẹ̀wá tó gbé kẹ́lẹ́ pàdé ká tún jẹ irọ́ kò ní síyùn sẹ́gbẹ̀ sallallahu alaihi wasallam jama in ta sọ pé ẹ̀sìn wo ẹ̀sìn mani ẹ wá wọ àwọn tẹ̀sí tí tí ó tún jáde lẹ́nì in tọ́lọ̀ ti fi hàn nàbí níjọ tí ò sí tí wọ́n fi mà ibi tá a wá lọ ẹ̀kọ́ ọ̀rọ̀ lọ́n èèmọ̀ tọ́lọ̀ ń pọ̀ síta láti ọpọlọ ànẹ́bì sàrọ̀sálàm wípé wú ibáyìí kó sì máa di oore ńlá fún wa ẹ̀wù tọ́lọ̀ mi sọ́nà àdìsí àbí ìrọ̀rọ̀ ó ń ṣe ọlọ́run ni tí èsìn bá bàlí oúnjẹ yín ẹ ti bọ́nú oúnjẹ òun hmm. nítorí apá kan ní èsìn ààrẹ ni apá kejì rẹ̀ ìwòsàn ni àríbíwá apá alákejìgbẹ́ ẹ̀sìn wọ́n bí tó yàkàdé kò ní títí ìwòsàn bọ́nú oúnjẹ yín títà rẹ̀ ni ó ti bọ̀ so ẹ tí ó gbóhun gẹ́gẹ́ bọ́nú rẹ̀ ẹ ti bọ́nú ẹ̀kọ́ ẹ̀sọ́ dànù ẹ ti bọ́nú ọbẹ̀ ẹ̀yọ́ dànù hmm. nígbà àṣàṣì wọ́n ní bó ti rí nù wọ́n ní wọ́n ní bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam tí ó dàrú rárá ránṣẹ́ lọ ní sẹ́ẹ̀tì gbogbo tí wọ́n bá ń bẹ̀ ìtọ́nà tí láṣọ fúnra mi iná náà là ń bá ń bẹ̀ jàmáà àwọn délé àfáà lé ní ìmáàmù orí mọ́sálásí hmm. tí wọ́n bá gbàpò sí kalẹ̀ wọn ò ní tí àtẹ́yìn lè kó sórí àpótí nìkan hmm. kí ni ń kà ẹ́ bí ìmáàmù yín léèrè pé ah, ebi orí lẹ́kṣọ́nì ní sí ànábì eh. láìbírì nígbà ní kí ni àkáǹtì àjọ hmm. ń gbàgbà ìwé àkáǹtì ní iṣẹ́ ìwé ògùn àwọn ọmọ ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ yóò láhùn kọ́ hmm. ah! ìmọ̀ọ́mù ló pe ààrẹ wá ń ṣe ó túbà lọ hmm. wọ́n wá ń gbẹ́ bọ́ lọ lẹ́yìn mọ́tàlájí níjọ́ òmìnà níjọ́ òdefẹ́ lọ́kẹ́ ilé méje lọ́nà àrà eh, òṣèlú tẹ́f ẹ̀rẹ́ta ìbẹ̀rẹ̀ ìjọ́nà lọ́hùn méjì funfun mẹ́ta dúdú mẹ́rin pupa ìdákójú mẹ́bàrí ìmáàmù náà ẹ̀ẹ́gbẹ̀ ọkọ̀ kanilá ní mẹ́tẹ̀ pé àwọn ma ní ẹwà awé mọ́ ọlọ́m ẹ ń bá ń pè ànàbí ìlò lóògùn kọ́mọ̀ sọ̀tọ́nà yìí bínú sí o ẹn tó ọba rí tí ń pè rẹ̀ nínú àfáà sí ìjóògùn kìí ṣe ọmọ lẹ́yìn ànàbí lẹ́yìn òun ìwà ànàbí kò lẹ́yìn òun wò ìwà ànàbí kò ní ṣe kí ni o nǹkan ni wò kọ́mọ̀dárù ànàbí rídà ni ọlọ́run sì kọ ní ẹ̀sùn máa ń pe umar rẹ̀ ní umatu àjọ ẹ̀ka ìtẹ́tì sí mú bí àbí ìkọ̀rọ̀ wà oríṣiríṣi àbí muddaththir ọyá máa kà bó ti di ànàbí sàfàrà mi fúdi èyí jama ẹ wá wo bí tí ọ̀rọ̀ ẹ̀sìn ti yé òǹkàlùkù wọn wá láti gbogbo ìlú sílùú wọn wá ń ra ìmọ̀lẹ́yìí òǹkàlùkù hmm. ra ìmọ̀lẹ́yìí òǹkàlùkù ra ìmọ̀lẹ́yìí nítorí wípé ànábì wa sallallahu alaihi wasallam ọba ní píà rẹ̀ ó ní wà innal ulama'a warasatul anbiya àwọn ànábì ọlọ́run tẹ́ ń wò wọn ò fi kankan rẹ̀ o wọn ò lògùn kankan sí ẹ̀fílẹ̀ ṣùgbọ́n wọn fogún kẹyọ kalẹ̀ òun náà nìmọ̀ ta àwọn àgbẹ̀ àwọn alákọ̀wé àwọn oúnjẹ́wò àwọn ni alìrúlàmà àwọn àfẹ́ẹ̀sìn hmm. ìyẹn àjogún àwọn ànábì ọlọ́run àwọn ń sọ fún kálukọ́ lọ sọ́rọ̀ dáadáa tí ó bá ti pè ọ̀nà àfà orí àga àwọn ànábì rẹ̀ sókò ìwọ́ gángan kọ́ ọ̀làdá yẹn o ọ ń pọ̀pọ̀ lórí mẹ́bàrí ayé ọtọ́rìtì hmm. ìwọ́ kọ́ ọmọ níbẹ̀ ẹ ń lo bẹ̀ bó ti ẹ kó lò yọ́ mọ̀ tètè rọ hmm. ah, báàdì tẹ́ ń wí náà ajá mọ́mí àwọn ẹni ọlọ́run bẹ́ o bàbá ah, ẹ̀yìn jẹmọ́ adúpẹ́ o ajá mọ́mí nìtì àlọ́ lọ sàúdí lọ kí ó ti dé o nígbà tí ó sì ní mọ̀ntájú yí o hmm, hmm. èmi àti ẹgbẹ́ sọ́lá tànà kọ́dẹ̀ èmi náà ti lọ gbé tí àlọ́ ọba hmm. oní ọmọ sínú fún aláti dímọ̀ sí ń bọ̀ lọ́wọ́ kí ó ẹjú kọ́rọ̀ gbọ́ àwọn nǹkan tí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ogun ìtàn ti tẹ́lẹ̀ sáà mọ́ hmm. díẹ̀ díẹ̀ díẹ̀ lókì tí àgbà lọ́wọ́ mi ètí òye mi yóò tó mọ́ra láyé mi lẹ́yìn tó wù mí fún ọ̀dálẹ̀ jò ló mọ́ o. Hmm. jẹ́mọ́ yóò ti jẹ́ sí ànábì ìyàwó náà òkè yóò fi ẹ̀fọn mọ́nú ilé. ìyàwó ìtọ́ wá jẹ́ àwọn òfin gẹ́gẹ́ hmm. àwọn dára bí ìsìláàmù kọ́ yìí o wọ́n àlọ́ bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀rẹ̀ tó gbogbo àwọn olókèdèkè ara olókèdèkè ara ní bẹ́ẹ̀rẹ̀ ọlọ́run má àhìlámẹ̀kì sùúrù ẹ̀ kí ni ọjọ́ ti wé sùúrù rẹ̀ ọmọ pọ̀lọ́ bá o. afáàmì lọ mọ́kà àwọn wá ń dẹrù ẹjọ́ náà wá ní àwọn ọjọ́ náà ní àwọn ní ẹ̀rọ ọ̀pọ̀ lọ àwọn àlejò ni ó sin àfáàmì lọ mọ́kà ni wọ́n sì wọ́n lè kọ́.

ìfọ̀kànbalẹ̀ ni kátọ́wà ìṣọ̀rọ̀ rẹ̀ ìṣùkú ojú ni ìfọ̀kànbalẹ̀ ni èèyàn sọ fún ṣàfihàn ọ̀nbọ̀ mẹ́dínà tọ́rọ bá ti yọ̀ǹda fún olóòjú ọba mi o ẹ̀yìn àdàrọ́dún màrú nígbàtí eré ibi bí oṣù mélòó tó abẹ́rẹ́ ààrẹ ó sì pàwọn èèyàn rẹ̀ jọ nínú ẹjọ́ kan tọ́rọ ń bá pé kánà bí ọba mi bá rẹ̀ ìṣe ní kò yé mi ó da tí ọ̀bẹ bá mi ti ń bẹ́ ikú ẹ dá dúkìá mi mẹ́ta wà sí ìyá àkọ́kọ́ náà sọ́lámù lọ hmm. ẹ bá ń kó dàkà fánà bí kọ́mọ fi ṣe sí ọlọ́run fẹ́ ilẹ̀ nígbà òkú bí oṣù mẹ́ta káàbí ọwọ́ mẹ́rin ọlọ́mọ ọdọ̀ nígbà ó di wípé àwọn èèyàn rẹ̀ dé gbogbo tó fẹ́rẹ̀ wọn kò jíjẹ́ bánàbí àbí sàmù ó ṣe ọlọ́run ẹ̀dá gbogbo àwọn tó fílẹ̀ tí a ń jogun rẹ̀ kọ́ fún ẹ̀nà ẹ̀mí wọn àrẹ́bí lọ́sọ́dà ẹ̀pẹ́ bí rẹ̀ wà kí n rí ẹ̀ ní ẹbá pín ọ̀fà ní gbogbo sí lọ́fẹ́ ìjọ tọ́lọ́hun tó kó gbọ́n nǹkan báyìí ọba dẹ́dà agbínú ẹ̀dàkùn ẹba ń pín nǹkan ìkú iná ẹtọ́ bá ń pín fáwọn ẹbí ẹ̀kọ́ kò mú nǹkan kan bẹ̀ kò mú nǹkan kan iṣẹ́ àfa àwádìí pé afẹ́sẹ̀ gbìyàwó ìyàwó ti gbowó afẹ́sẹ̀ tó kọ rẹ̀ jẹ̀mọ́ ẹ̀já lọ́nà gbogbo ẹ̀yìn ó mímọ́ lóhun gbòmìn gbogbo ẹ̀yìn ó mímọ́ ní ariwo tá n pa ṣùgbọ́n bàbá wa kí ló ta fi ń sàwọn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ jẹ́rẹ́jẹ́ káàdì wọn lọ́kọ́ káàdì ń tà padà ní àwọn ilé ọmọ bí ó ṣe bá lọ́nu rẹ̀jí mú wọn bí ó ṣe bá lọ́nu àwọn aláàmà wa ti hàn jẹ́rẹ́jẹ́ àmà tọ́jú wọn ṣùgbọ́n wọ́n sọ ọjọ́dọ̀ má ṣe bí bẹ́ẹ̀ ṣe ṣe rí nù òtọ́rọ̀ dé. ìjọ tí wọ́n sì lè sọ fún wọn bàbá òun wípé ó tó báyìí ó ṣe báyìí kò séèyàn mélòó tí ó sọ́njọ́ náà lọ kò fọ̀n ká báyìí àti rí báyìí àti dàmọ̀ báyìí àti ìṣọ́nà ọ̀bá wa tí wọ́n dàgbà bì sí klábọ́ọ̀sì sí lọ́wọ́ lò fún yín o mm-hmm. kéde tíjọ́ ń o. ó ti lábọ̀ sí i. àwọn bàbá tí wọ́n bá ń sọ tíjọ́ bí ẹ ṣe rí ìmọ̀ ní ẹ̀sẹ̀ ti wá tá a bá ń kà ń pa àgbésí ayé àwọn àfà tí ẹ ti lọ ìlànà pé èèmọ̀rẹ́ ìmọ̀mù wọn ni wọ́n wí wọ́n ń ṣe báńkì kan wọ́n ṣe pọ́jẹ́tì kan lọ tó ní agbára ẹn tó sún ọmọ jù ní ọmọ tí wọ́n láàfà àti ìfòdìdì ọdún méjì ní ẹ ti ṣe ìfẹ́ẹ̀kì yẹn ohun orí káàfọ́ mọ́ọ̀mọ́sùn jẹ́mẹ́bí ẹkọ́ tí mo ti sọ nǹkan wọ́n mọ́ọ̀mọ́sùn wọ́n láti wọ́n kẹ̀lé jókòó níbi tí wọ́n ti ń kọ̀ọ̀kan 15 minutes ṣùgbọ́n ká pé mo fẹ̀gbẹ̀ lélẹ̀ àbí mo máa mọ̀ bubulẹ̀ fọdún méjì gbogbo táwọn àfẹ́ẹ̀sì wá kọ àpátìlẹ̀ Yorùbá inú àpátì nílẹ̀ Yorùbá in tí ànábì léwa fún oúnjẹ tá à ń sọ pé in láti gbà kúrò lọ́wọ́ bàbá wa ah. in tá àjogún ah. ah. bá ní o ìlàwà fi ọ̀pẹ́rẹ́tì àwọn pẹ̀lú ìsàmù àwálà lọ kan ní àrẹ́bìnrin àlọ́yẹ̀wò ó ní wọ́rọ́kọ̀ ní ibùdó nàwáfíìl ẹ̀tọ́ gbà kejì bàbá akẹ́kọ̀ọ́ ní ẹ̀sìnbá yìí bí náà máa sọ kan máa ààrẹ ẹ̀sìn rẹ̀ ìwọ́n jẹ́ máa sọ kan máa ààrẹ ẹ̀sìn rẹ̀ ẹ̀ẹ́sẹ̀ ẹ̀mà pé ẹ̀kí wà ogun kogun alọ́wà sí kan gbogbo àwọn àfáàmà ọ̀rọ̀ ìdúrótọ́lọ́run ìmọ́lọ́lọ́kẹ̀ẹ́kẹ̀ẹ́ àwọn akó mú òṣìṣà lẹ́ni bá dé bá ẹ̀rọ ra yín gbogbo nǹkan bí ayá ń wí nǹkan mẹ́ta kò ní tẹ́lẹ̀ tàbá wílé ìlàrọ̀ nǹkan kò ní sáko tó bí ọ̀lẹ̀ bàbá ìrọ̀lẹ̀ nǹkan tó rẹ̀ sí bí lọ́wọ́ láì sọ ajẹ́ mẹ́kà ajẹ́ mẹ́dínà ní ló mú ìjẹ́gbọ́nù ajẹ́ tí wá ń bì ọmọ ọkọ̀ gidi ló mú ẹ̀rẹ̀ jáyẹ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ìjàmbá ẹ̀kìkọ́ ẹ̀jẹ̀ ìsọ́rí zẹ́mísẹ́mì tí ń bẹ́ mẹ́kà sí lẹ́tìwé pé ọ̀tà fọ́nà ló fún kálukú jẹ́ èyí tó fún lọ́dún ara rẹ̀ bí sọ kò délé yorùbá kò mọ́ ìyá yóò wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n mú jẹ́ ń jẹ́ wọ́n mú kú mọ́ àwa bí ó ń kálukú ti ń sá káàkiri àwọn ìyá kan ní o bàbá kan ní o ẹni tó ń sá fún wọ́n tó mélòó ń bọ̀ wà kéékèèké ah, ó ní alẹ́ ń kí ti mẹ́rin ni wọ́n á kú báyìí gbogbo ah, mẹ́rin ẹwà bá ní bí pẹ́ta ní ń pa wọn tápà ní wọ́n bá ń darí ọ̀rọ̀ ara wọn fẹ́ káwọn òkú ìmà ó dúró èyí gẹ́gẹ́ bá rí ohun tí tọ́lọ ń gún mọ̀tí sọ̀rọ̀ ẹ máa mọ̀ ìsáàlì ọkà pé ìtọ́lọ ń torí ẹ̀dà yìí kìí ṣe rè gbé ẹ sì wà ní nísìn ká tó parí ká tó ipá gbàgbé rè wọ́n bá pa fámìlì wa ní mo ṣe ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹjẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run wọn ní sáńsọ fún wa pé tí a bá dínú kan ló ń kẹ́lùkù dúró kodò ọ̀nà ìyá gbọ́gí ni ni o ọ̀nà yóò kùpa ni o ló ń kẹ́lùkù ń gbọ́ pé ah! ọ̀rọ̀ rẹ̀ lẹ́ni ó ń kẹ́lùkù pa sí nínú mọ̀tàn nínú wọn bó rẹ̀ ti wẹ́ ilẹ̀ Yorùbá láǹsọ̀ wọn òdodo ní ẹ̀sọ̀ fún wọn ọmọ ni fún báyìí ní sin ó kú àfa wa ẹlẹ́ẹ̀kẹ́ kéwú hmm. bàbá wa pé wọn òṣèlú láǹdì hmm. ní òyìnbó ti látàgùn mẹ́sàn-án tábìtọ̀ ẹni wọ́n wà gbà láìsí báyìí nísìn nígbà tí Saudi táwọn parí ní kúrò rẹ̀ ọwọ́ kó àfà wa tiwa ń tiwa nígbà àfà sì fẹ́ bẹ̀rẹ̀ ó kẹ́ gbà láìsí ni ní pé wọ́n fọwọ́ mi ìgbòrè ńlá wọ́n fọwọ́ mi ìgbòrè ńlá

Wọ́n dá wà sínú nù. Wọ́n tó bí bá dìde nù. Hmm. Hmm. Wọ́n ọmọ. Wọ́n mọ̀ jó mú wá ní. Jẹ́mà, kí ah, ẹyọ kan bẹ bàbá, eh. Mùsùlùmí Bẹ́mà Ahmed, 1 to 45, wọ́n tà 1.3. Tíà. Kẹ ẹ gbé o. 1.3. Ẹ jọ bẹ́ẹ̀ ṣe gbé débí o. Mílíọ̀nù ló bẹ́ẹ̀ bàbá. Albaru, Ìṣẹ́mọ̀ eh, Mùsùlùmí, Ibn Hajjaj, tí ẹ bàbá wa àlèsì ó pí ó ti 2.7 báyìí ah. ilé ìpọ̀ 1.46 1.3 million bẹ́ẹ̀ni bàbá ìmọ̀ ogún olódìdí àti ìsọpá àgbà pé ìmọ̀ gan rẹ̀ káwà máa bẹ lọ́n kọ́ràn wà lọ́wọ́ bá ṣe ríra mm-hmm. kò tí ẹ kò sí rẹ̀ ní pé lẹ́yìn sí àfáà ni pé ìrọmọbí nǹkan mm ipò tán babaláwo wà lánàá mm-hmm. iná ẹ̀ ni wọ́n ti ara wọn bọ̀ ọwá ń fà àfà àbújú káfún òṣè máa kọjá lọ́dún ẹ̀lẹ́kùlẹ́já àfà wà o tí ó sì rí yẹ̀bá ilá àfà àfà ní o tó bá ti jẹ̀ wípé rí pé o ti ra nǹkan tó kó lọ bóyá búrẹ́dì ní bẹ́ẹ̀ kí ni wọ́n máa sọ àfà yọ jẹun ìdí Ayé jẹ́ o. Ìgbàjẹ́ mi ọ̀nà ti wá o. Ẹ̀yẹ́ ọ̀nà ni ó gbé. Ọwọ́ ti fún o. Ilé-ẹjọ́ mi nù o. Àfá alẹ́yẹlé o. Ẹni o. Dúdú wa o tí ó sì fún fún ọ̀tá. Àdáde pọ́n wa o. Ẹnu láàyè. Mm-hmm. So, ọwọ́ èrè tá a ti ẹ̀kọ́kọ́ rí ni pé mm-hmm. ayé mọ̀ wípé àṣẹ ìsìláàmù òótọ́ olè ntánà bí pépè sí. Ó gbàgbọ́n náà ti ń jẹun kálukú fún jẹ nísìnyí. Ó gbàgbọ́n ti ń mà. nígbà àṣẹ tìrì ọba dẹ́dà àwa tó fásitì dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìgbà pátá tí wọ́n dá sí àti àná ọ̀rẹ́ ìbò ní fi wọ́n lẹ́wọ̀ níta lọ sí náà ni pé bóò ni mẹ̀lẹ́ ò sì tún wọ ilẹ̀ Yorùbá fún ìdíjú lẹ́kẹ́ ni ti fi ni ọmọ ọmọ tàbí nípa tọ́lọ̀ fi rán nàbí wà ó ìjọba ó sinmi ara ló sinmi àgbẹ̀ yọ mọ ẹ̀tọ́ rẹ̀ àti nínú tiẹ̀ tó mọ yọ nínú nǹkan yọ mọ ẹni tí ń sin yọ mọ ẹni tí ń sọ́wọ́ yọ mọ kò ní sọ́rọ́mì kò ní eré níta jọ ń sára àná ọ̀rẹ́ rà àwa bíọ̀ níwọ̀n ní kàṣí rẹ̀ ló fún ìrànú rẹ̀ jálẹ̀ o gbogbo ọ̀sẹ̀ àwọn sọ pé wọ́n ń ta àgbẹ̀rẹ̀ náà tí wọ́n fi nǹkan mí ìbojú tẹ́ ń pẹ̀lú mùsùlùmí bá ní fọ́ọ̀tún ọ̀nà alẹ́ ah. kápọ̀lẹ̀ yá nàbí náà lọ́jọ́ pé wa ẹ̀ẹ́gọ́ eh, nígbà jẹ́ wípé olùsí àlìjẹ̀ náà tọ̀wọ́ jẹ̀ náà kẹ́yìn eh. yóò nílé ayé ìmẹ́wà kí a ń tiẹ̀ tó fi mọ́ pé lẹ́yìn tàbí wá ní tẹ́ àlìjẹ̀ náà tó wá máa wò róró hmm. àlìjẹ̀ náà tó ní kún fàyúnṣí olówó ọlọ́kọ̀ọ́nì láńjẹ́ kí lórí láì sẹ́jẹ̀tẹ́ fọ̀yìnkìrì lìjẹ́nà ọlọ́run sì fẹ̀wà àdáwọn ẹ̀dá tuntun wọn ò wáyé rí wọn ò pé láìláìláwò wọn ò kírun rí wọn ò sọ̀rọ̀ là rí wọn ní tó fàtí fi ṣe bẹ́ẹ̀ ni pé àrìjẹ náà wò róró mo sì fẹ́ kí àwọn èèyàn kan tó máa gbé bẹ̀ mo wà kẹ́kẹ́ dẹ́yìn lónìí ẹ̀ máa gbé bẹ̀ ilé mi ti máa bẹ̀ náà pé nígbà tí ọba jẹ́ pàwọn tí wọn ò mọ nǹkan kan pa rẹ̀ ọ̀dá wọn lójú ẹsẹ̀ ó sì tẹ́ bọ lóòkè èmi tí mo wá dọ̀ ọmọ tí mo ń sí ọ tí mo wá kàn sí ọ ó forí dèmí ni jọ o ọlọ́run dákun abàmà rawọ́ra ṣèṣì fúdi èyí ọba tí ó sọ́sẹ̀ fi hàn mí tuntun bíbi tí ó kù àdíjẹ náà tí láwọn akẹ́kẹ́ nìkan kan máa wọ bẹ̀ gbogbo àwọn ìkọlọ́run jọ kó jẹ́ àjọ rájẹ̀ náà kọjọ́ kó sànù wa barakallahu fina wa fikum ọjọ́ ìsàkùnmọ́ bá wọn fẹ́ràn. ká tó gba ìbéèrè mo ní bèrè bàbá lẹ́bì tá kò tí parí. àti bẹ̀rẹ̀ rúfin làdí báyìí hmm. àjà mẹ́ta lè ní. àjà mẹ́ta ni. Eh, ìsàlẹ̀ rẹ̀ fẹ́ tó bá wà fún research accommodation ni wọ́n fẹ́ gbé bí oṣù méjì oṣù kan ibà àjọ̀dún kan ìsàlẹ̀ nu òkè rẹ̀ tó tẹ̀lé láìbí fúl tó jẹ́ pé hey n tí ó kàn bẹ́ẹ̀ nà tí a hmm. kì í ṣe ọ̀rọ̀ millions mà ọ̀rọ̀ billions ni hmm. lẹ́yìn náà àjà kẹta conference hall ni fún gbogbo ntàwọn yorùbá fẹ́ẹ́ fi máa dá wàhálà lẹ́nu ẹ̀sìn ṣé n tó ń sọ rèé ìjọ sọ̀rọ̀ kẹrí ẹ̀wà ló yẹ níbi olóòtú ìgbà jájọ pàdé ibẹ̀ wa gba six hundred and fifty ọdẹ yìí. jájọ pàdé mẹ́ẹ̀. èébú ti dé wọ́n ń pẹ̀ wọn ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ṣé bẹ́sìn ẹgbẹ́ ẹgbẹ́sìn ó ti wà lẹ́ǹtẹ̀ ó ti adé èébú ó ti adé àhàtà kí ẹnìkan ó ṣe dé pé. Hmm. ìmọ̀ ni ẹ fi máa ń sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n á fi mọ̀ bá ní sọ̀rọ̀ إذا فاخرت فافخر بالعلوم إذا فاخرت فافخر بالعلوم واجع ما كان من عظم رميم واجع ما كان من عظم رميم واجع ما كان من عظم رميم Wàdánà káàkiri. Afáàkà ìbárí, ó ní tó ọmọ fẹ́ tèèyàn rà, àwà sílẹ̀kùn ẹ̀fọ́. Tó ọmọ fẹ́ tèèyàn rà, ṣùgbọ́n jọ ìmọ̀ ní òfin tèèyàn rà fáwa. Kọrú màtáwọ̀ ọmọ. Èyí tí wọ́n náà rí pé àwa tó fi di ọmọ kéwù rẹ̀, táà Wọ̀dánà káànà ní àdúmí ọ̀rọ̀. Àwọn egun tí a ti tẹ́kọ́ ah. ká náà sáré, ló tọ̀rọ̀ ń pa yín ọ̀nà eh, eh, pẹ́ ẹ̀mọ̀dúgbọ́dọ̀ ọlọ́run, alẹ́mọ̀ gbogbo ti alẹ́ ni o, ṣùgbọ́n ìyá ìyá mi lọ́kọ́kọ́ lu ẹ̀há nílẹ̀ Ìbàdàn yìí. Wọ̀dánà káànà ní àdúmí ọ̀rọ̀ mi ní. Wọ̀dánà káànà ní àdúmí ọ̀rọ̀ mi ní. Lóòótọ́, tọ́ka mi mọ̀ ń gbẹ́kà sí mo fi ń bàbá mi lé kọ́kọ́ pè rún mẹ́ta sí ọjà bá Tòótọ́ náà, ìyàwó lòun lẹ́ǹfẹ́ fóònù ló méjèèjì, ṣùgbọ́n dúpẹ́ dádì rẹ̀ kọ́ fọwọ́ wọn báyìí kò dídí kùrà ní gbogbo lẹ́yìn òbáyìí. ọ̀dẹ́ kọ́lẹ̀ mi ni àánú mi ò ní mi wàjá kọ́lẹ̀ mi ni àánú mi ò ní mi. àwọn ẹranko jẹ́ nǹkan kan ló sáré má sì wọ́n bá wa sọ̀rọ̀ mọ́ ìwọ gẹ́gẹ́ ní pìsẹ́ntì ara rẹ̀ ká mọ bó ti jẹ́. pọ̀ gẹ́gẹ́ kó fi ara rẹ̀ hàn. ẹ̀ẹ́n kò sí pọ̀ lọ́jọ́ ń gbáyé. alábìlẹ̀ bẹ̀lá ni kọ́lọ̀mbà aláà tí a wúye ń gbọ́lọ́wà kọ́lọ̀mbà aláà kọ́dá kò jọ kọjá fi ẹ̀mí àbá lẹ́kẹ̀mí owó gòpò lọ àlàáfíà ọ̀ kọjọ kọ́lọ̀mbà kọ́dá kò jọ ojú àwọn lọ tó tó ọwá bá wà bẹ̀ jẹ́ aṣọ́ o àwọn náà sọ̀rọ̀ sọ̀rọ̀ nípìnlẹ̀ akọ́ pàlákà náà mọ̀ràn kí a sọ pé ọlọ́run tó ní wà àtẹ́wọ́ wà lórí àpára wà rún bí ẹ̀yà má fi wọ́n gómi lójú wà má fi wọ́n gómi lójú wà má fi wọ́n gómi lójú wà wá gómi lójú wa. Àwọn aláàbò ti máa sọkún ẹni o, máa fi ó. Wọ́n jèrè àwọn ọmọ wọn máa fi wọ́n gómi lójú wa. Ẹ̀rí wákà àwọn ẹ̀rí mú. Ẹ̀rí mú, wákà ń Hmm? tí ọ̀rọ̀ bá ti ń dùn kọ́ máa fura o kí kọ́ lọ jọ kí nínú ọmọ dẹkùn o bí ẹ̀ bá sì ń sọ kókó mọ̀ pé ìdùn ló kù bọ́ ìdùnnú ẹ̀rù máa bà mí ni pé ah eh, ìdùnnú wà nílé yìí eh, ọlọ́run mà jọ ah, eh, ọmọ báyìí lẹ́rù ni ìdùnnú lélẹ̀ yìí ah ah ẹ̀ ń bá dàn á ní nǹkan dáadáa tó bá dàn kan màá yóò mọ̀ pé nǹkan rèé lè tí ọ̀yẹ́ kọ́ bàjẹ́ ọlọ́run èyàn máa bẹ ní o kò sí tó kan ọlọ́run dákun jọ jọ jọ ìwọ ló pé lọ́sọ́pọ̀ ti pé ẹ̀sìn rẹ̀ ara àwọn tó sì ń tó ti fi sáyé lélẹ̀ kó lọ́n kọ́ dákun jọ kọ́mọ̀dé àwa wọn ti ní sáà máa bẹ ọlọ́run fún o àwọn dùnú bẹ̀ kọ́mọ̀dé kó fún wa o kọ́ lọ́n jọ kó ṣàánú wa o kó ṣàánú lórí bàbá wa sí ìkàwọn bẹ̀yà ní táà máa sọnù ibi tẹ́yìn ò ti lò kọ́ lè máa sọ̀rọ̀ bàbá ń sọ̀rọ̀ bàbá ń bẹ́ẹ̀ kọ́lọ̀ kọ́dọ́ kọ́kọ́ jọ ọ́ kọ́ ṣàánú wa lórí wọn o kẹ́mi wọn gò ẹ ń bá nífẹ̀ẹ́ wa ní kó bá sàmì bí ẹ bá kẹ́rin bàbá ẹ máa bá wa sàmì ọ̀rọ̀ ti kẹ́rin olùgbọ́ wa àyè ọmọ ìyá wa ó ti kàn yín tẹ́ bá ní ìdí ìtẹ́fẹ́ béèrè nípa àwọn kan tí bàbá sọ yìí nọ́mbà tẹ́kùn àti 0907285 2977 tàbí 07066 391367 ojú òpó ìbádọ́rẹ̀ sí yóò tẹ́ ẹsẹ̀ lójú òpó tẹ́bi kẹsì wa ẹ̀yẹ́ tẹ́ẹ̀kú ẹ̀yẹ́ mọ̀ra tẹ́ẹ̀kú wa tá a gbé pè yín ẹ má bínú sí wa ó ní afẹ́ kó jẹ́ pé wá àti òkò lọ́nà kó tó di pé a gbé ìpè náà ni. asalaamu aleykum tí dábàá kátó. wa aleykum salaam tí dábàá kátó àgbọ̀yé dáadáa. Amin Allah. orúkọ yín sáà orúkọ yín orúkọ yín orúkọ yín sáà orúkọ yín orúkọ yín bí ẹ̀rí kí mẹ́ta márùn-ún méje àbí ẹ̀rí kí márùn-ún mẹ́ta méje. àkọ́kọ́ láfà àti wítìrì hmm. ọ̀nà tẹ́rẹ̀ lè gbà kí wítìrì tẹ́ aliki aliki mẹ́ta aliki márùn-ún aliki méjì hmm. hmm. wọ́n ló tọ́ wọ́n náà lè ṣe bẹ́ẹ̀ ṣe gbọ́ bàbá mùsùlùmí láti ṣe gbogbo ojú òpó bá dẹ̀rẹ̀ sí personal ẹ̀fẹ̀ lójú òpó tí ẹ ti kẹsíwájú Eh, assalamu alaikum sila barakatu. Agbóyin. Ó ṣe pàtàkì. Bàbá, wọ́n náà fẹ́ rí yín, ìsàkòdílà láti Jẹ́nà Gàtìkọ́ ní ẹ̀. Wọ́n náà fẹ́ rí ọ́nbò láti lè rí yín wọ́n ti gbé ìdílé báyìí náà ti tẹ́lẹ̀ ẹ́ green mosque ní bọ́lá wà ẹ̀jẹ̀ àjèrè gbági tẹ́gbọ́ ọjọ́ wo. wọ́n lè wá kímà ní ọjọ́ friday lọ́la tẹ́gbọ́ ní green mosque tẹ́gbọ́ mi. ní kamjat ní kamjat hello yusuf abudulayi. ọ̀dàlejò náà. Ah. wọ́n ti gbọ́ wọ́n ti gbọ́. Ah wọ́n ní green mosque ó lè fi kọjá pé tí palẹ́bì náà ni iná tó fún wọ́n ní green mosque ní gbági àbí ẹgbà bàbà ń bẹ̀ wọ́n lè fẹ́ pé ẹyá eh, two billion ilé kó wa tó gbogbo ẹ̀ <laughs> kọ́lọ̀ wà láàkọ́dá pẹ̀lú kó sí rọrùn. o oh nine o oh seven two eight five two nine seven seven o oh seven o six six three nine one three six seven asalaamualeykum tí a bá kàtó. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Àmín àlá láti gbọ́. kan ẹgbàrà ọlẹ́ni tó tọ́mọ lọ́wọ́ ní ọdún tó kọjá kí ò lè gbà rẹ̀ nígbà tó dọ́dún ọlọ́mọ aláàtún sàánú ẹ̀ wọ́n tó tọ́mọ lọ́wọ́ náà wọ́n níbò ní wọ́n lórí ọ̀rọ̀ obìnrin tí ń tọ́ ọ̀rẹ́ta tó lóyún hmm. àwọn mímọ̀ ọ̀rọ̀ lórí rẹ̀ ọ̀rọ̀ wọn pẹ̀ka nínú àwọn ọ̀rọ̀ kanu adé àti sọ pé o wọ́n máa bọ́ọ̀yàn ni wọn ò ní gbáwẹ̀ padà adé àti sọ pé náà wọ́n gbáwẹ̀ padà ni wọn ò ní bọ́ọ̀yàn wọn kàlùkù ní sì mú ìwà ṣùgbọ́n èwo lèmi fi ń sẹ̀sìn èyí mo fi sẹ̀sìn ni pé wọ́n máa gbàwẹ̀ padà ni wọn ò bọ́ọ̀yàn o nítorí wípé tó bá jẹ́ pé aláboyún ààrẹ bá mú pẹ̀lú oyún rẹ̀ ọlọ́run pẹ̀lẹ̀ sọ pé kálàrí ọ̀fà àwẹ̀ ẹ̀lẹ̀ kọ́ máa bá padà ńgbọ́ ọ̀bá fẹ́ ńgbàtí ara ẹ̀ bá ti lọ tó á sì jẹ́ wípé ẹni tí ń tọmọ lọ́nà ní bẹ̀rù àbí ìrẹ̀kẹ́ ń ṣe ó ti wà ń fún àláàrẹ̀ nù tó bá wá jẹ́ pé ẹ̀rù ni ń bá wọn tí ẹ fi fà àwẹ̀ ẹ̀lẹ̀ tó ọjà láboyún àbọ̀ jẹ́ ẹni tọmọ lọ sí irú ẹ̀rọ lọ́wọ́ wà bún láwẹ̀ ẹni tó pé ara ló ní débẹ̀ ọlọ́run ò bún hmm. ẹni ara ọ̀wà á ní oní ọ̀wà sọ wípé wọ́n máa bọ́yàn ọlọ́run ò ní kẹ́ni tára ní tí ìfàwẹ́lẹ́ ọ̀bọ́yàn mm. ó ní ọgbà padà ni mm. so ìbéèrè ọwà wá pé ìsáàsù óbí ni wọ́n mọ̀ máa jàmára wọn mà ní apákan àfáà ni wọ́n máa mà mm. sílẹ̀ nígbà tí wọ́n bá stop ọmọ bíbí wọ́n á máa san padà ẹgbẹ́ sábà ah, wá pọ̀ bá ń tọ́ wá pọ̀ lọ́rùn wọn kọ́ ẹja pàṣẹ ẹni ọlọ́mbá mẹ́mí ẹ̀ sọ̀dọ̀ tó sì láàwẹ̀ lọ́rùn ẹ̀sọ̀ pọ́n tí ó jogun rẹ̀ wọn ó pẹ́ àwẹ̀ mọ́wọ́ ojú kanà àti ó jogun agbára wọn ò gbé ọmọ wẹrẹ yẹn ẹ̀pẹ́ mọ́gàjì ilé ọgbà áàbò mọ́gàjì ọ̀bá náà ti lé 75 wọ́n ti lọ bí 88 wọn ò lè dàgbà sọ́ọ́mà ánú wàlí yùhù àjẹ́ wípé wàlímọ́ mẹ́nu ọ̀nà bá dùnmọ̀ olè ọba ẹ̀pẹ́ fáwọn èèyàn 07072852977 07066391367 ojú òpó bàbá ìpèjú personal fm lójú òpó tí ẹ ti dàpọ̀ mọ́ wa àti adéwìmí kasim adikas wọn ni asalaamualeykum wọn ni ẹkú ìtura pinnu jara ṣùgbọ́n náà ni wọ́n ti kí wa asalaamualeykum sílẹ̀ bàkàtù. àgbọ́yìn dáadáa àgbọ́ ilẹ́kùn sára àgbọ́yìn Amém. Amém. sójútà wà lẹ́kùn sàlámù sí dábàrákà tó wọ́n lágbẹ́rẹ́ náà fà yí pé agbe ṣe kọjá wọ́n láwọn àfàtò wa máa tọrọ àjì kan lọ́wọ́ àwọn olówó pé ẹjọ́ ẹran lọ sí àjì ẹjọ́ ẹni kí ni. ìbéèrè yẹn kẹnu ọkẹnu kéèyàn máa tọrọ nǹkan hmm. tí ó sì bùkátà sí ìdájọ́ rẹ̀ ọ̀tọ̀ ni kéèyàn máa tọrọ nǹkan tó bùkátà sí nítorọ wípé bí n bá rí ń bí ọ̀nà òkú ṣe ń bù mí ọ̀tọ̀ ni kéèyàn nǹkan lọ́dọ̀ wípé tó bá ti fún mi kìíní oǹgan ni ó wù ló fún jù lálíkẹ́ àmà ó fi pamọ́ nítorí ó kulẹ̀ tó sófò lọ́dọ̀ rẹ̀ náà ni ọ̀tọ̀ ni ọ̀nà ṣùgbọ́n ọ̀rọ̀ káwọn ọlọ́mọ èèyàn lórí pé wọ́n ń tọrọ ájì hmm. àìgbọ́ ẹ̀sìn yè ọ dá wà lálẹ́ àgbẹ́sìn púpọ̀. ọlọ́run ọba ọ̀dà aláàmú olùwà hajju baitillahi al-haram hmm. mínísítà tó à lẹ́yìn ìṣẹ̀lẹ̀. yálà gbé òun ti lọ òun ti lọ. lẹ́yìn náà ń tí ìṣẹ̀lẹ̀ nìyẹn. ọ̀rẹ́ òun ti lọ òun ti dùn lọ. ẹlòmíì sì tó kó wá. ìdílò mẹ́ẹ́ lọ́n. ihun tó yé wa nú ẹ̀sìn wa ó kéré èyí tí òye wa lọ́pọ̀ á sì fẹ́ gbà afá àtijọ́ tọ́lọ ọmọ bolówó púpọ̀ ara ọmọ ká ó lè di àti wọn ìwọ máa bẹ lọ sọ́nà ò lè sí pàyẹ́ ẹ̀mí lówó ni hmm. ebi wọ̀ gan ni ẹni omówó ara rẹ lọ ọlọ́run ò sì sọ pé tọ́ọ̀bẹ́ lọ tọ́ọ̀bẹ́ lọ tó o sì rẹni tó ní tọ́ọ̀lọ́ tọ́lọ́dọ̀ rẹ̀ òun ó fìyà jí ọ ọlọ́run sọ bẹ́ẹ̀ tẹ́ fi mọ́kà ṣé ẹ bá sì rí ẹni tó bá sin lọ́n débi pé mọ́kà ń wù ọ̀dọ́rọ̀ ní ó ti máa sọ̀rọ̀ mọ́kà. ìsọ́dọ̀ èèyàn. Hmm. ebe èèyàn ló pé àwọn èèyàn kalẹ̀ pé afá gbogbo bẹ́ẹ̀ ti ń sọ pé kí n máa fún mọ́kà lẹ̀ ẹ sì mọ̀ pé ilé ọtí mo sí àti ilé àṣẹwó afá ni ẹwọ gbogbo ẹ̀mẹ́ ọ̀kọ̀ lóyìn ó ṣe tán ah. Ah, irú yìí bẹ́ẹ̀ ṣe náwó ìfọ̀ ní ìrìbá ọlọ́run ẹni ní ìkọ̀ mú nǹkan òun mọ̀ ń bàjẹ́ ah, ní àwọn yóò lè bàjẹ́ kò lè jẹ́ torí eléyìn ẹni tí ó sì ti ṣe torí yàn ó ní torí àkọ́dà tí èmi ti lọ mẹ́ ah, tí èmi máa dé alẹ́ ni tí òun sàdúrà fẹ́ lọ́nà. ìjà ti ọmọ ah, lọ kèé ṣe lẹnu kọ́jọ́ wáìtì láì sìnkú Eh, eh, èyí lè faṣọ bláàkì ti kú o èyí lè fi bláàkì ti kú o hàn ṣùgbọ́n wáìtì lọ dáa jù bọ̀t káwá mú lọ ràn tọ́lọ ń bá gbé kíkú ẹ̀mí lára wọn gbọ̀ ní ẹ̀jẹ̀ lọ kájọ hmm. ká mọ́lù wáìtì fún tọ́lọ̀ bá gbé gbígbẹ̀mí wọn. gbọ́ ní ẹ̀jẹ̀ lọ agẹ́ǹtì ni ọmọ obìnrin rọbí tọ́lọ̀ bí pé tó sì jẹ́ wípé ẹ̀jẹ̀ ọmọ sí lára rẹ̀ ká mọ́lù wáìtì fún ká lò bí dibra kò lè faramọ́ ṣùgbọ́n ká wá kàtí pé tá a bá ti rásọ mí lọ́rùn òkú tí wà jẹ́ wáìtì ọlọ́run rere hmm. àwa là ń hun bẹ́ẹ̀ o hmm. gẹ́gẹ́ bó jẹ́ pé kèé somi gbóná náà fi máa wẹ̀kú o hmm. wẹ́dà ní máa jẹ́ wọ́n lomi gbóná o tó bá jẹ́ pé ní wẹ́dà òtútù àwọ̀ ọ̀dẹ̀ ní wẹ́dà ń bíbà tó jẹ́ pé tó fẹ́ wẹ̀kú bò lè kọ́ bomi ni wọ́n wà lómi tó lọ́wọ́rọ́ àwọn èèyàn wà dókù mi ìdùn òbí wákàtí márùn-ún nígbà wọn ọ̀rọ̀ gáàsì wà nù wọ́n sì gbomi kaná ẹ má bọ òkú o ẹ má bọ bí ẹ ń bọran o ẹ má bọ̀ òkú o wọ́n ló lè sí ìhò ẹ mọ́ sọ̀kú dẹ yí o wọ́n ti múná lọ ní ẹ̀dùn kú kalẹ̀ ẹ̀sán ìdókítà pẹ̀lú ẹ̀sán ọmọ sọ́lọ́ ẹ̀rẹ̀ kúrò ẹ̀mọ́ lọ́wọ́ ayọ́ ẹgbọ́ sáàdì pé alébìsì láti pàtí káàkiri kìlúkìyà aláǹjọ́ aláǹjọ́ àìlú ọmọ tíwájú fatia tíwájú fatia. tíwájú fatia àbí ìṣòro lórí ẹ̀ kọ́dà pé o kọ rẹ̀ rúkìá mẹ́mẹ́. presentation ejò bá sàn jẹ. ọ̀dà àpọ̀ bẹ́ẹ̀. ọ̀dà ọ̀dà kàkà àbí ìṣòro lórí ẹ̀ tíwájú fatia. Hmm. dadi àbí ìṣòro lórí ẹ̀. iṣẹ́ ológun. kílẹ̀ ní kò é rí. iṣẹ́ ológun iṣẹ́ ológun fẹ̀yìn tó yẹ ẹgbọ́n tí a lè gba iṣẹ́ ológun gẹ́gẹ́ bí ojú òdodo. kò sábúrú mẹ́ kéèyàn gba iṣẹ́ ológun tó jẹ́ mọ́sẹ̀ ológun ṣé máa kẹ́lá ni wọ́n dìfẹ́ǹdì ìlú ní tọ́lọ̀ ọ̀bà fẹ́ǹbẹ̀ lè yùn ní ṣe ìdílé láì tààrà ní tí ọ̀bà fẹ́ǹbẹ̀ ní ṣe kí ni ó ní ṣe. asalaamualeykum tí a bá kásìrò asalaamualeykum. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ lẹ́kọ̀dá kọ yí pé orí ètò ilẹ̀ tí ẹ ti fẹ́ rí wọn bẹ́ẹ̀ni wọ́n ní kí wọ́n kíkì máa fi ní bí mọ̀sí tẹ́gbọ́ ẹgbẹ́rẹ̀ aláwùyé aláwùyé ní kámjáàtì lọ́wà tẹ́wàgbé aláwùyé ẹgbàbà tẹ́gbọ́ ẹ̀ẹ́bẹ̀ẹ̀ tẹ́gbọ́ aláwùyé wọ́n ti bọ́rin wọ́n ní chairman wọn lẹ́gbẹ̀ẹ́ sílẹ̀ káàkiri àwọn lórí ìdíwọ́n wá sí inú studio tàbí bàbá gán níbẹ̀ ni o nine o seven two eight five two nine seven seven asalaamualeykum kí ló bá ká tó asalaamualeykum. Yes, sir. Àgbẹ̀ wà lẹ́kùn sọ́lá ti dábàá ká tó àgbẹ̀ dáadáa pápápá. Àmì àlà. Àmì àlà. Mm. alaikum salaam wa rahmatullahi orí tọ́bì kẹrẹ bèrè hàn wọ́n ní ẹni tó fẹ́ kristian tí ọkọ ìwà kú tí ọ̀n bí ṣe wẹ ọkọ wọ́n ní bí òòyà ń ṣe lè wẹ òkú náà sí Islam ìṣẹ́lẹ̀ gbọ́ ẹja ilé ìmọ̀ àfidágbé asalaamualeykum tí a bá ká tù ṣẹ́jú kàpẹ́rẹ́ lẹ́ni o. ẹ̀gbọ́n ẹ̀sọ́ àti ogun wọ́n gbọ́dọ̀ ìgbà àmọ̀dá tọ́wọ́ kò sí gbọ́dọ̀ mọ́ lógun méjì ni irú ń tàn kọ́pá kìí jẹ́ pé ààrẹ tó sun hmm. ààrẹ tí ò ní mẹ́jú pé in tí wọ́n máa ṣe nu àwọn ọmọ ní kọ̀ọ̀kan fáwẹ̀ kọ̀ọ̀kan ni ẹnìkọ̀ọ̀kan fáwẹ̀ kọ̀ọ̀kan hmm. tó ní bá ṣe pẹ̀lú àwẹ̀ òun náà ni mọ́rọ̀dún yúrújá zàwálù wà mọ́rọ̀dún láà yúrújá zàwálù ààrẹ tó jẹ́ pé a mọ̀ pé yọ́ lọ àtàrẹ tí a wò pé wọ́n ti ní pé kéèyàn ò di pẹ́sẹ́ntì ẹ̀ hmm. ààrẹ tí a bá di pẹ́sẹ́ntì ẹ̀ tí wọ́n máa lo ogun rẹ̀ irú ń tọ̀ wọ́n máa bọ́ọ̀yàn ni. yọ́mọ̀ bọ́ọ̀yàn ni. ayò. ìjókòó ẹ̀kan ti ní kéèyàn bọ́ọ̀yàn ni sáárì yóò bọ́ yẹn jùmọ̀ wọ́n àti kàwẹ̀ kan lọ́wọ́ tó bá wò lè gbé kárì tó bá wò lè gbé ìṣìnà ìjókòó ẹ̀kan ni wájú báyìí ó lè jẹ́ ẹ̀rẹ́ ìsinú àti sáàrì. ẹ̀kẹ́ jẹ́ pé ìsinú àǹkàrí ó bákan náà tó bá ti ní àgbàlagbà bí arúgbó náà lé tí wọn ò lè gbà àwẹ̀mọ́ báyà bàbá ìyá wa ni bá ti máa ṣe pẹ̀lú àná àná tó wáyé kí wọ́n bá lọ́lọ́ òun láti máa ṣe tí wọ́n bá lọ́lọ́ ọmọ wọn màbá ṣe. sápò ń bá ní bí èrò lẹ́yìn fún ẹrú rí kan tí ó. ìlú wa náà ni tí ẹ bá fẹ́ jẹ àmàlà nísìn káwọ pẹ̀lú pé ó fẹ́ olùfíọ́wọ̀ta làwọn fásitì ní méjì wọ́n ní pé ká ṣe ìjáàmù ní àbíká ṣe tẹ̀mlíkù ìtààmù ní pé ká gbóúnjẹ fún tẹ̀mlíkù ní pé ká kó nǹkan tí ó fi sóúnjẹ fún. ọlọ́ọ̀bà aláàkọ́dà kò jọ kọ́wọ́ kọ́sọ́ àjù ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ alùpùpù àbá ọ̀sẹ̀ ìtò àmúbẹ̀yà ọlọ́ọ̀bà lọ́